ẹ pẹ̀lú ọmọ mi bàbá yín nínú olúwa náà ni Wọlé Pàsó also known as àtúrọ́tà bí èkùrọ́ tẹ́ ẹ bá gbọ́ pàpàpàpòpò kì í ṣe ṣó kì í dẹ̀ ṣèbọn irọ́ ni irọ́ ló ń jábọ́ lẹ́nu mi bó ṣe máa ń dún nìyẹn máa dún bíi bọ́ǹbù àtúrọ́tà bí èkùrọ́ bẹ́ẹ̀ ni also known as Doctor gbogbo nìṣe ṣe wà dáadáa ẹ̀yin ọmọ mi á dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ o àwọn tíṣípù mi náà wà bí àwọn màláìkà tó ń bá mi ṣiṣẹ́ tí sàzúmọ̀láìkà tó jọ òun ní hẹ́ẹ̀dì wọn ọtí nìyẹn máa ń mú ní tiẹ̀ ìdí ọtí ló wà láti ilé wọn ti fọtí ṣe kò yé mi odidi awangova ojoojúmọ́ ìkànnú àwọn màláìkà yẹn ló fi ṣe dẹ́pútì báyìí tó ń bá sí gbogbo nta ṣe má bínú sí wa aṣọ ti yé yẹn á dára fún yẹn jọ̀ọ́ mo sì máa tún ọ̀rọ̀ kan àdírẹ́sì ẹ̀yin ọmọ yahoo ẹ yé pe nọ́mbà mi mọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni ẹ yé pe nọ́mbà mi mọ́ mi yín ṣiṣẹ́ yahoo yahoo ah, ah kí ló dé bẹ́ẹ̀ náà ni mo rí fídíò kan lórí tiktok mi ò wọ́n ti gbé mi lórí tiktok mi tí mi ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò débẹ̀ rí ẹ́ mi ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò rú ìgbà tí mo fi rìnrìn àjò náà ẹ̀mí mi orí facebook ni máa ń gbà kọjá mi ò gba orí instagram rí mi ò gba orí tiktok rí mi ò gba twitter rí ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra yín ẹ̀yin ọmọ yahoo yahoo ẹ má pè mí mọ́ ẹ má pe nọ́mbà mi mi kì í ṣiṣẹ́ yahoo yahoo ah mi kì í ṣiṣẹ́ yahoo yahoo ẹ jọ̀ọ́ ẹ má pè mí mọ́ ẹ má pè mí mọ́ ẹ bá fẹ́ kí n tú yín láṣìírí àwọn wòlíì akẹgbẹ́ mi tó ń ṣiṣẹ́ tó wà níṣẹ̀lẹ̀ àwọn kọ̀ọ̀kan nínú wọn tá wà nínú association ok mo lè fún yín mo lè máa reference yín gan kí n dẹ̀ máa fi yín pawó ok màá dàrú màá dá ìyẹn rò ẹjọ́ á dára fún yín ẹjọ́ ẹ má gbàgbé bàbá yín nínú olúwa ẹ má fi pa mí ẹ má gbàgbé mi síta ẹjọ́ àwọn politician yìí ò ṣe é gbọ́kànlé ẹ̀yin ni ẹ̀yin gangan ni retirement plan ń wá ẹ̀yin la lé tọ́rọ́ kọ́bọ̀ tó ń wá látọ̀dọ̀ yín yẹn a kò ṣeé fi ṣeré ṣe rí tọ́rọ́ téèyàn tètè rí ó sàn ju mílíọ̀nù tó jẹ́ pé oṣooṣù mẹ́fà mẹ́fà ló máa ń wọlé ẹ adara fún yín ọkàn yín abalẹ̀ wẹ́jọ́ ẹ fídíò kan ni mo á fi hàn yín lára ìkan nínú àwọn ọmọ wa tó yapa bí ọdún méjì rèé tí ò tí ì sanwó association àwa wòlíì èké ṣe ti yé yín bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ jẹ wá èmi nìkan kọ́ ló jẹ ní ìran èké bó ṣe ń họ́dà ìran ìké lọ́wọ́ mi tó ń tà fún yín bẹ́ẹ̀ ló ń họ́dà lọ́dọ̀ ọmọ mi kan tó wà ní Sango nígbà election wọn ló jáde síta ó dẹ̀ ń fi oògùn gbárí fún yín ní Anambra wípé tí kándídéètì òun ò bá wọlé kí wọ́n gé òun ní apá kan màá fi fídíò ẹ̀ hàn yín ẹ máa wo fídíò yẹn báyìí ẹ fẹ́ lè fi ti ara yín gbọ́ fídíò yẹn ìwé ló sọ. if Bassel that does not become the governor of Akwa State 2023 cut off one of my one of my hands cut off one of my hands on social media. If Basianga yeah, does not become the governor of Akwa State come 2023, cut. mo dẹ̀ wọnú bíbélì mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ilé ló ń gùn ó ka ọ̀rọ̀ mímọ́ ni ọ̀rọ̀ mímọ́ ló bá débẹ̀ torí bíbélì náà sọ jésù ní tó bá jẹ́ ojú ẹyọ kan ni kò ní jẹ́ ọ̀wọ̀ ìjọba ọ̀run kò ṣe kí ni kò fọ̀ dànù tó bá jẹ́ apá kan ni ò ní jẹ́ orí ìjọba ọ̀run kò ṣe kí ni kò gé tó bá dẹ̀ jẹ́ ẹsẹ̀ kan náà ní sáà pé méjì méjì náà lọ́lọ́run dá wo nǹkan kíndìnrín méjì liver méjì gbogbo ẹ̀ méjì méjì ni ẹpọ̀n gan méjì lọ́lọ́run sọ́rí lọ́lọ́run dá ọmọ obìnrin láyà yín méjì méjì ni ó dẹ̀ ní tó bá ti jẹ́ kìkan nínú ẹ̀ ni òní jẹ́ ògbọ́jọba òun kò ṣe kí ni àfẹ́ rí bẹ́ẹ̀ ni àfẹ́ rí láyà rí ń fẹ́ so ó ní kó gé e dànù so ọmọ mi nínú ẹ̀mí yìí ó ti decide àwa tiẹ̀ ti a ti denounce ẹ̀ nínú association wa already torí a kì í palá a kì í gba wòlé alápá kan tẹ́yà rẹ̀ ò bá ti pé kò lè ṣe association wa so nítorí ẹ̀ ni mo ṣe ń képa gbàjarè fẹ́yìn ọmọ mi báyìí pé ẹjọ́ ẹ bá mi wá ibi tí àdá ti dáa bẹ́ẹ̀ ni kẹ́ ẹ bá mi gé owó ẹ̀yẹ ọwọ́ burúkú tó fi ń nà tó fi ń nà sí dáa tó fi ń júwe ọ̀nà burúkú fún yín yẹn kẹ́ ẹ gé ọwọ́ ẹ̀ òun náà ló fẹnu ara ẹ̀ sọ kandidate ẹ̀ ò wá wọlé báyìí ò dẹ̀ ti sọ ọ ní o fàyè búrọ̀ fọ̀rọ̀ búra ọ ní àfi tó bá yẹ pé kì í ṣe ọlọ́run ló mo sọ fún yín àwa tọ́lọ́run pè á mọ́ra wa ó gbàgbé pé nọ́mbà tọ́lọ́run pè mí sí mi ò nọ́mbà yẹn ò lọ mọ́ òye yín bẹ́yẹ orí Facebook yìí náà lọ́lọ́run dẹ̀ ti pè mí lórí blue app yìí mi ò dẹ̀ kọjá àyè mi bíi náà ni mo wà tí mo jókòó sí inú ọ́fíìsì mi rèé so ibi tí ọ̀ká ń wà tí mọ́nàmọ́ná ń wà tí ohun tó máa jẹ́ wá ń ba náà rèé bẹ́ẹ̀ ni gbogbo tọwọ́ yín náà la máa gbà ní twenty twenty three ni àwọn náà ní manifestation báwọn politician bá ṣe ń gbá yín lápá ọ̀tún làwa wòlíì èké náà máa gbá yín lápá òsì torí ẹ̀ ni ò lè jẹ́ kí n kó headquarter mi kúrò ní nàìjíríà láéláé ìkòròdú ni mo múlé sí níta florida fọ́gò Eh, kò jìnnà sí roundabout eh, kìíní ẹ ṣàtẹ google map kẹlẹ́ ń lọ sí ẹ̀ẹ́kọ̀tà wọlé pàṣọ google map á gbé yín débẹ̀ kọ̀yẹ́ pé àwọn ọmọ ọ̀rá ìsà yẹn wá gbọ́ lọ yín kẹ́ tó wà àdúgbò wa àwọn náà ń bá wa ṣọ́ ibẹ̀ á dára fún yẹn jọ eh, èyí tí mo wá sọ fún yín lẹ́ni náà nìyẹn máa ṣọ́ra fún wa ẹ máa ṣọ́ra fún wa àwa wòlíì èké àpọ̀ àpọ̀ jáǹtì àwọn wòlíì gidi wa o ṣé ti yé yín ṣùgbọ́n àwa wòlíì èké pọ̀ àpọ̀ jù wọ́n lọ ọjọ́ tí n bá máa bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn wòlíì gidi gidi gidi fún yín ní nàìjíríà yẹn ó kàn jẹ́ pé mi ò fẹ́ kán gba kọ́sítọ́mà mi ṣàwa wòlíì èké yìí náà ni a máa máa sọ̀rọ̀ àjèjà fún yín ṣó ti yé yín a máa ríran fún yín tí a bá ríran nínú ẹ̀mí tí ò bá tá ò bá rí déédéé tó bá sú wa lójú à gbé fàjọlẹ̀ fún yín à pé ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bá a bá fẹ́ mọ lójú àríran kò jù bẹ́ẹ̀ lọ gbogbo níṣe làwa kò sí èyí tá ò lè ṣe máa sọ fún yín mo ní à ń wo à ń wo àkọ̀ṣẹ̀jáyé ọmọ kọ́mọ òun ti pé ninety five years lórílẹ̀‐èdè ayé ìgangan ìbí eyín ẹ̀ báyìí níbi èrìgì báyìí la máa wò máa wọn tó máa dà ṣé yẹ yín bẹ́yẹ máa dára fún yín ọkùnrin alẹ́balẹ̀ bàbá iná olúwa náà ni wọlé pàṣẹ jọ ẹ máa bá mi fọ́lọ̀ péjì yìí kẹ̀dẹ̀ máa bá mi láìkẹ́ ibi láti múnú ara wa dùn nínú kòsíkòsí iná ọlọ́run á jẹ́ kó wà fún ọ á dára fún ọ kó lọ kó lọ ṣe eré kó lọ rẹrù ògo mọ̀jẹ̀ kan ràn ọ́ lọ́wọ́ nígbà tó bá ń rẹrù ògo ẹ kò sí bó ṣe wọ̀ ọ́ tó ìwọ ni kó rẹrù ògo rẹ o á dára fún ọ sóde rí àgbàrá òjò ẹ kò sí gbogbo tó lè gbá kó gbálé kó gbáta gbogbo oríire tí àgbàrá òjò bá gbá tó ní dání ẹ òun kọ́ ló máa ń jẹ inú odò ló máa ń wọ̀ ọ́ sí odò ló máa ń gbà lọ́rẹ̀ ṣé gbogbo ire ẹ ẹ gbogbo àǹfààní ayé rẹ tó wà lọ́wọ́ ta ẹ ó dàbí àgbàrá òjò ni ọlọ́run àgbà lọ́rẹ̀ fún ẹ ọ̀tá rẹ làgbàrá ìwọ lodò wọ́n máa retí ọjọ́ ire á fún ọ o ọkàn yẹn abalẹ̀ bàbá yìí ní olólùwà wọlé pàṣẹ also known as Dr. gbogbo nìṣẹ́ àtúrọ́ tàbí èkùrọ́ tó bá ń gbọ́ pàpà gbogbo gbàgbà kì í ṣe ṣókì dẹ́ ẹ ṣe bọ́n kì í ṣe bọ́ǹbù irọ́ ló ń jábọ́ èmi ni bàbá ọ̀fíṣà bàbá Yínká TNT nínú olúwa ọ̀fíṣà bàbá Jagaban nínú olúwa ọ̀fíṣà bàbá sanwó nínú olúwa bẹ́ẹ̀ ni olówó ni mo bá tán mi ò bó tòsí tan nàìjíríà dá àdẹ́gbẹ̀ wá àdàrà fún yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ sanwó ti bá mi mójútó àwọn ọmọ yíbò yẹ àdàrà fún yín o ẹ máa jẹun lálọ́